أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من عمزي ونفسي ونفسي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run. Ọdọ̀ ìpá wọn tí wọ́n ṣe àlàmúgbèrè láì ní oṣù fi. Adá ọpẹ́ fún Ọlọ́run. Ṣé ẹ̀wọ̀n fáwọn kan bẹ lásìkò tá a wà yìí aládùn àkànyẹ wọn. àwọn àwọn olùdókòwò ṣe wá ní aládùn àkànyẹ. ẹ̀rẹ́ sára rẹ̀ kò ti yá lè kọ owó lọ mọ́ta kódà ọmọ straight kò lè tọrọ mọ́ta kí ni ọmọ tọrọ ọlọ́run lálàáfíà àwọn lálàáfíà láti jókòó ìyá nìkan tó kọ́ ìlú bá wà yìí lásìkò wà yìí àsìkò tí wọ́n kidnap ọmọdé wọn gbogbo àwọn tí ń bẹ lọ́wọ́ lọ́wọ́ ọlọ́ba ní tí wọ́n lọ. Afúwá ṣe ilé yá 1447 àwọn òkú àwọn ọmọ òní rẹ̀ wọ́n bá tọ́ rẹ̀. Àfà àwọn èèyàn tó pa àwọn ìlú lọ. Ó dà fúnra wọn tó pa àkọ́ mi. Tí mo wọ̀ lórí social media rẹ̀ ẹni tó ń pa àkọ́ mi níbàdàn wáyé. Mọ̀mọ́mọ́ ìyá kan lérí àwọn olóko àkọ́mẹ́lá so ó túmọ̀ sí wípé ọdún iléyà kò sọdún tó dà bẹ́ẹ̀ so òní tí mi ò bá gbà dáadáa àfiléyà ní ọjọ́ wednesday síbẹ̀ ọjọ́ wednesday lọ́dún ten thursday eleven friday twelve àná saturday thirteen iléyà tó lọ́dún tí ń bọ̀ òní fourteen. àwa wá ń ṣe kó iléyà get together ìwà àti mẹ́mẹ́ ìtura kọ́míṣẹ́ gbogbo ẹ̀ ó ṣòfò àti dúpẹ́ fọlọ́ ọlọ́jà ni fi ọpọlọ. nínú máa ń ra wa létí òun náà ní tọ́pìkì tí wọ́n mọ̀ jù ìtura ẹ̀yìn ọ̀dọ́ wà bí tẹ́ jẹ́ o mo ti pé tó ìfẹ́ ti yá Mm. beyond the classroom of holding Islamic ethics in career journey. Màá rọ kálukú wa ká one nínú tọ́kọ́ dájú ni pé gbogbo wa bá fi jókòó ìkọlọ́ọ̀lọ́dà wa. Sáré tó dísítì ìkọlọ́ọ̀lọ́dà wa. Wallahu akhrajakum min butuni ummahatikum látàálà mọ́nà ṣẹ́yà ọlọ́run lòun lòun mú wa jáde láti ikùn àwọn àyà wa bàbá àtìyá wa jẹ́ sábàbí àìmọye tó máa rí tí àtọ̀ rẹ̀ ò tí ìdọ́mọ gbogbo àwọn tí ń bẹ lọ́wọ́ ọmọ ọlọ́ba ní bọ̀ wọn mọ́ bá fún wọn lọ. àtàwọn tọ́lọ́ ń ṣe kún fáyà fún yẹn wàlẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ wa torí bọ́lọ̀ ń ṣe wá dá wa kò tí ì tó lónà wà máa ń kọ̀ lákìtù lè jìnnà wà lè ń sá ìlàlẹ̀ àbúrú ọlọ́run lòun ò dé èèyàn àtàlìjẹ̀nà lásán àyàfi ká lè máa sìn wọn ọlọ́run mo fẹ́ ká farabalẹ̀ mo fẹ́ mú wà sí lásìkò lẹ́yìn ìwà sọmaráyé tiẹ̀ àtikọ́ pé èèyàn làwa ìran èèyàn méjì ni wọ́n jí àlọ́dọ̀ ọlọ́run àwọn náà ni wọ́n sì gbádùn ayérayé ìyà ayérayé àti ìgbádùn ayérayé fàrí fún fìlìjánẹ́tì wà fàrí ìkọ́hún ìsáyìn ọlọ́run láwọn ikọ̀ kan méjìlá kò sí bá diwájú ọlọ́run àwọn tá a lè pè ní kọ̀kẹta àádùn àárọ̀ ọ̀rọ̀ pọ̀ táwọn afọ àsọ ìyà ìkẹ́ ṣùgbọ́n yẹn púpọ̀ èyí tó nílẹ̀ jù ni pé àwọn kan wọ́n máa jìyà àwọn kan ó sì máa gbádùn ọlọ́run yá wà ní tí ó gbádùn àwọn èèyàn àtàǹjànú ní mọ̀kàlàfù àwa lọ́lọ́ ń gbé ìwẹ̀ ẹ̀sìn bọ̀ lọ́lọ́run ṣe ń sọ ní súrọ́tì Zariyat Quran chapter fifty one verse fifty six ọlọ́run ní mi ò dé èèyàn àfàlìjẹ̀nù lásán bí kò ṣe kẹ́ ẹ lè máa jọ́sìn tèmi ọlọ́ nígbà tá a ti kọ́gbọ́ yé ọlọ́run ló wa point one point two kí ló torí ẹ̀ wa malẹ̀ hikmatu fi khalqil insan kí lọ́lọ́run torí ẹ̀dá wa ilá ìyàmùdù kálímà fẹ́ bàbá wa ń sọ̀rọ̀ ọpọlọ ń dá wa ń torí kálímà fẹ́ lọ́dọ̀ mùsùlùmí tó bá gbọ́ Kùránì àti súnmẹ̀ ìjọ tẹ́ kọjá ojú báwa tí wọ́n lò ìyẹn ni ṣékù Islam nínú tẹ́mi àwọn tó mọ̀ wọ́n àwọn ń sọ pé ń tí ń jẹ́ ìbáadà ismon jamiu لكل ما يحبه الله ويرضاه من الأقوال والأعمال الظاهرة والباطنة bàbá ìsìn tẹ́míyà ní ti ń jẹ́ ìjọsìn ó kọkàn ni tó kó sínú gbogbo tọ́lọ̀ ń bá nífẹ̀ẹ́ tó sì yọ̀rọ̀ sí ìjàmọ́ ẹ̀ tẹ́kìlò sí ìbẹ̀rẹ̀ wà sí ìhò torí máa jáde bá lọ́sẹ̀ beyond the classroom of holding Islamic ethics in career journey. Máa gbọ́ mi dáadáa o, àníjọsìnfẹ́ ọkọjá akírun agbààwẹ̀ àfẹlẹ́yà. Gbogbo ń tọ́ ọba ń ṣe tán bá bí ọ pé tọ́ ọba kú lórí nǹkan ìṣó òṣèrùpọ̀ ọlọ́run níbẹ̀ rẹ̀. Sóòrùpọ̀ ọlọ́run yọ́nú sí, ọlọ́run yọ́nú sí tí mo ń ṣe yìí ọlọ́run dọ́nú sí gbolẹ̀ bí ẹ̀wà ní kùrà ní àbájú ìyẹn ló fẹ́ mọ̀ pé ìjọsìn kọjá akíwọn àgbà wọn jẹ́ fún ọ lápẹẹrẹ márùn mo kí ṣubú ìtàn mo sì wọn bá káàrù tí ó ṣe àgbẹ̀ mo bá mú àdá àkọ́kọ́ mo lọ sóko mo wá wà ní oko látàgò méje seven a.m.

tó bá rẹ̀mí àwọn arúgbó tó bá jẹ́ farmers àwọn àgbẹ̀ gidi wọ́n ti máa ń níbi kan tó jẹ́ pé wọ́n á fẹ̀mẹ́ lábẹ́ rẹ̀ wọ́n lè sun wákàtí kan wákàtí méjì natural air wọn ò níbi fáànù wọn ò níbi solar fan abẹ́ igi tó tutù dòdòdó afẹ́gun ọbẹ̀ wọn máa ń lálàáfíà ju solar fan lọ natural air ni ventilation abẹ yẹn in fact ilé yẹn ọmọ dùn wà dúdú áwà tábẹ̀ fi roko ìbéèrè tó bá kú lẹ́ni tí ń roko ṣé ń tọ́ lọ́hún fẹ́ tọ́ yọnu sí ni àbíbẹ́ ẹ̀kọ́ ta ní ọ̀dà ṣé èrò ló ń kí látàárọ̀ ìyẹn ń roko ṣé èrò gbogbo wàhálà tó ọba ṣe lórí pé mi ìfẹ́ jẹ haram mo fẹ́ jẹ kí ni o halal tó o bá kú sójú ọ̀nà ojú ọ̀nà jihad ló àdíìsì pọ̀ lórí eléyìí àdíìsì pọ̀ àdíìsì fàyínà nàbí lọ ìdààwú kánà yá kúlú inú òbí ọlọ́run kọ́ ya atọrọ jẹ sórí gbogbo àwọn ọmọ ẹ̀yà wa tọrọ àwọn haúsá àtàwọn yorùbá tó bá dijọ́ gbèǹde wọn àrùn lẹ́ran lójú lẹ́yìnfà aláwájú yìí ló ti àpòlá ẹran gbogbo àwọn professional beggar ìwọ tó ń sọ̀rọ̀ ẹbí kọ́ ọmọ sọ̀rọ̀ ìbáàjẹ́ lórí íńtánẹ́ẹ̀tì ló ti ń tọrọ àbójú ayé ló ti ń tọrọ tó bá dijọ́ gbèǹde ojú rí ó rí rádaràdá ń sinmi gbogbo ojú rí ọwà òòlù ojú rí ọkọ̀ àkókò àti àti jẹta ayé ilé àwọn tí máa ń sọ̀rọ̀ láyé nù tó bá tẹ́lá àwọn tó yẹ pé wọn ò lè ṣiṣẹ́ wọn máa sọ̀rọ̀ èèyàn bú ni wọn ọlọ́run ò nífẹ̀ẹ́ wọn ní tí wọ́n ń ṣe ọlọ́run ò nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀yọ́ ló fi kèé ṣe bàádà lọ ìbàádà ni kọ́ ọ lọ ràárù kọ́ ọ lọ ṣe wàhálà òkè ìwé wa sàgbẹ̀ ọba kásùn bá àpà ọlọ ṣùkú kí mọ́lọ́ ọlọ́jọ́ mọ́ ọwọ́ àmà lọ èyí ọlọ́kàn ẹ̀yìn sílẹ̀ rẹ̀ bá sọ̀rọ̀ tí n bá sáré lọ bí sùkú ẹ̀ gbọ́ mi yé mo sáré lọ bí àgbẹ̀ àdúgbò àbàtọ́ lọ bódìjà àbẹ́ ìtọ́ lórí ta mẹ́rin ọwọ́ kù lé pẹ̀láníyàn pọ̀ wá máa lọ ìmọ̀ ilmù dúníyà àwọn ilmù dì bàbá sọ́lé àlùfẹ́ ilé mọ́kọ́ ìfẹ́ gbé sẹ́rì rí àti sọ̀lẹ̀ nínú àwọn wádìí ọ̀rọ̀ wọn pọ̀ rẹpẹtẹ tí wọ́n sọ lórí ibi tí mo dé yìí ìmọ̀ méjì ìlà máa dà mọ́wájú ìmọ̀ ilé ayé àbí máa kéde o ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn lólóore yìí ọ̀pọ̀lọpọ̀ ibẹ̀ sọ́rọ̀ láìpù ní ìsìn bóyá monday to friday ẹ lọ ṣùgbù saturday sunday ẹ lọ sí kéde o madrasa sórí wọn ọmọ tó ọba gbẹ ṣùkú tó ń lọ ní monday to friday wọn ìtò jẹ́ kó jẹ́ àníyàn rẹ ni pé mọ̀ ń lọ kọ́ ìmọ̀ fún nǹkan méjì tó bá wọ̀ o lè sọ di mẹ́ta tó bá wọ̀ sọ di mẹ́rin tó bá wọ̀ sọ dọgọ́rùn ṣùgbọ́n ó kéré jù ìmọ̀ tó o bá ń kọ́ o láníyàn méjì àníyàn mélòó jẹ́ àmọ́ àníyàn alákọ̀ọ́kọ́ ìmọ̀ tí mò ń lọ kọ́ yìí mo fẹ́ fi wúlò fún àwùjọ ara àwùjọ nìwọ náà wà mo fẹ́ wúlò fúnra torí mọ̀ tó bá ní tí ò wúlò fún ọ jẹ́ pé ọ̀rọ̀ rẹ wá dàbí àtùpà àwọn èèyàn ríran látara rẹ̀ òun fúnra rẹ̀ ó tún wá ríran fáwọn sórí wọn bá tọ́lọ̀ ní káwọ̀ ọmọ yìí ní òtè mi máa dùn pé ìmọ̀ tí mo mọ̀ mọ́kọ́ fi wúlò fúnra lẹ́yìn ara mi ni mo tó fi wúlò pẹ̀lú mo lè sọ pé ìmọ̀ tí mo mọ̀ èmi ló wúlò fún jù ṣùgbọ́n tó o bá rò kó tó wúlò fún ọ ọ tẹ̀lé tara mi ni ara mi gangan mọ́kọ́ fi wúlò fún ọ lọ kọ́ ìmọ̀ pé mo fẹ́ fi múra mi kúrò ní àìmọ̀ kan mo sì fẹ́ fi wúlò fún gbogbo àgbáyé mọ́rọ̀ tó pé mo fẹ́ fi wúlò fàrábà ọgbọ̀nù ìmọ̀ ọ wà fi wúlò fàrábà Àbàdàn ti kéré jù mo fẹ́ fi wúlò fún ará south west ilẹ̀ Yorùbá ó ti kéré jù mo fẹ́ fi wúlò fún Nàìjíríà ó ti kéré jù mo fẹ́ fi wúlò fún Áfíríkà ó ti kéré jù kí ló fẹ́ fi wúlò fún gbogbo ayé jẹ́mọ̀ gbogbo kí mo pè é gbogbo kí mo pé o gbogbo ayé àwọn tí mọ̀ wọn ń de gbogbo ayé jọ ń torí ọlọ́run ṣé sánmọ̀ wọn ti bí wọn ni ṣé sánmọ̀ ni wọ́n ti bí wọn ṣe bí ìlú kan wọ́n ti bí wọn tí wọn náà bá ti wá láníyàn ọmọ wa wá mọ̀ lọ kí àníyàn alákọ̀ọ́kọ́ ni o mo fẹ́ fi ìmọ̀ wúlò fúnra mi àti gbogbo kí ni o gbogbo ayé ẹyọ kan lọ.

ìmọ̀ ṣe kútúbà jímọ̀ ọwọ́ àṣọ mi pé ẹ̀mọ̀ bá ṣe tí ìṣẹ̀ bí láì máa sọ wọn kó tọ́ ọ̀bá lè sanwó dandan kọ́ ni kọ́ jẹ́ pé máa kí mo mọ́sálásí tí wọ́n kọ́ ìlò máa mú ìbò mi kí jẹ mọ́ mi ó sọ̀rọ̀ tọ́ ọ bá fi ní sè máa mú tọ́ ọ̀sánwó tọ́ ọgbọ́ pé jẹnẹrétọ̀ mọ́sálásí ààrin mọ́ èmi mo sì lọ́ọ̀ta tọ́ ọ bá padà mọ́ tọ́bá sọ wípé fáànù mọ́sálásí márùn àmọ́ bó ṣe kò rá pẹ́lú òré ó dùn fọ́ ọba padà bàtẹ́ lè mọ́ta inú òré ò lè dùn láyé umaru làkàtọ̀ gbogbo ìmáàmù ń gbowó àwọn mọ̀ábínú mọ̀ábínú tí ó kẹ̀kẹ́ rọ Saudi Arabia àti bẹ́ẹ̀dù ọwọ́

kíjẹ mú ó lè ṣe kí ni o kò lè rọrùn ṣùgbọ́n ìpìlẹ̀ gbogbo bàbá bá fẹ́ kọ́ ìkìláàsù níyà jẹ́mọ̀ tí mo pè é ìwọ tó o bá lọ kọ́ ìmọ̀ tó o wá yọ torí ìtọ́lọ́ ńlẹ̀ ọba àti trilọ́níà látara àmàyẹ ìmọ̀yẹ́ lè mọ́ fún ọ ní ládàá tó bá jíjọ́ gbé kan so láti gbọ́dọ̀ lánìyàn torí ìtọ́lọ́ ńlẹ̀ afẹ́ mú àìmọ̀kan kó fúnra wa afẹ́ wúlò fún gbogbo ayé bákan náà kò sí tó burú tí ìmọ̀ bá jẹ́ sábà bíi màíṣà kíjẹ̀ mọ́ wá rọrùn ṣùgbọ́n bẹ nínú àwọn tí ó lọ kọ́ ìmọ̀ wọn àti ìmọ̀ yẹn jẹ́ wọn lọ kọ́ pé èmi náà mọ̀ ọ̀tọ̀ ní tí wọ́n fi jẹ́ yé fún ọ lápẹ̀rẹ̀ mo rẹ́ni bá a jọ parí ní yunifásitì ọ̀sùn lọ a jọ parí ní two thousand and five wà láàjọ pariwo ilẹ̀ lọ ẹni tí mo mọ̀ dáadáa lónìí tí mo bọ́ sọ̀rọ̀ màálù àgbò ìlú ń sìn tó fi jẹun kọ́ọ̀sì rẹ̀ ọ̀dẹ̀jọ́ máa gíríkì kọjọ́ mọ́ zoology education ló ṣe ṣùgbọ́n lónìí tí ló fi jẹun màálù ṣùgbọ́n tó bá ń báwọn èèyàn sọ̀rọ̀ lórí ibò tí wọ́n fi lè gbáwé eh, as regards o lè tajà fún ibò tó rógbó ó lè tajà fún haúsá ó lè tajà fún airline kódà ó láwọn tó jẹ́ àwọn oníwèé tọ́jẹ́ kọ́dọ̀ rẹ̀ wọ́n ti wá ra màálù sẹ́yìn ọ̀dà àjùkọ́ máa ganu fìkì lọ èèyàn lè kọ́ ìmọ̀ jẹ́ fún ọ lápẹẹrẹ dr bukola sara nílọrin ní kwara kò ṣé wọ́n mọ̀ pé mẹ́díkù dọ́tọ̀ ní dr bukola sara ta ló mọ̀ bí ìkọ́ni wọ́ sẹ́yìn mẹ́díkù dọ́tọ̀ ni só lè gbóyàn lábẹ́rẹ́ mọ́ ní ìṣẹ́ ìṣẹ́ wọn kò tọ́tọ̀ bẹ̀rẹ̀ politics ọlọ́gbòrú ti ní tó bá gúnyàn lábẹ́rẹ́ súnmọ́ kéèyàn tó gẹ̀ torí pé ọlọ́lọ́mọ ẹjọ́ tó ti gábẹ́rẹ́ kẹ́yìn ṣùgbọ́n ọmọ bó ṣe politics from one party to another <laughs> kọ́ wá sọ sọ kì í kọ́ wá ní pé tí ọmọ family ṣùgbọ́n whatever the case may be o lè fi wéwé mi òun ọmọ àwọn medical precautions kan irú òògùn wo ló lè lò irú oúnjẹ wo ló lè jẹ ìmọ̀ tó kọ́ yẹn ó ń pe kí o ọbẹ̀ lára so èèyàn lè kọ́ ìmọ̀ tí ò ní tí ìmọ̀ yẹn jẹun tó jẹ́ pé nǹkan mí ìmọ̀ kí ni o ṣùgbọ́n tó ọba tí ìmọ̀ jẹun kò sí tó burú mbẹ̀ mọ́wàá jẹ́ kí n dàgbà bí wá wọnú wà àwọn tá a wá jẹ́ akẹ́kọ̀ọ́ báwa ṣe wá ń kọ́ ìmọ̀ fara rẹ̀ balẹ̀ wọ́n à ń kúò ní ìpele kan bọ́ sí ìpele lẹ́yìn ìgbà kan ẹ bá lọ private school torí public school kì ní pre-nursery èèyàn wà pre-nursery bóyá kéèjì lẹ́ ń lò kindergarten àwọn mí ò ní clergy gan sọ̀rọ̀ mi ẹ̀ tó bọ́ sí nursery ẹ̀bọ̀ sí primary àbí bẹ́ẹ̀ kọ́ láti primary wà bọ́ sí junior secondary school sọ́ọ̀bá lọ junior secondary school wà bọ́ sí senior secondary ẹlẹ́tì wá ti bẹ́ẹ̀ fún àyẹ̀dì pàṣẹsáláì àwọn kan lọ science àwọn kan commercial àwọn kan lè ní social science ó kọ́ tẹ́ ẹ̀rí ẹ̀sìn ibẹ̀ òun ló ti wá máa rò pé kí ni mo fẹ́ jẹ́ jọ ẹ̀ farabalẹ̀ dáadáa mo ti wọnú wá àti báyìí beyond the classroom upholding Islamic ethics in career job. so orí bàtà bá wà ní yàrá àkàwé tí wọ́n ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nínú nǹkan tí wọ́n ti kọ́ wa gbogbo béèyàn ọkọ̀ láyé àwọn kan bẹ wà kọ́ ní formal setting àwọn ẹ̀kọ́ kan bẹ wà kọ́ wọn kìí ṣe formal person informal adókòó tíṣà ń kọ́ wa ọkọ̀ lẹ́sìn ní òsì fa àṣẹ ìgbàmù àjọgbà report card àwọn ẹ̀kọ́ ọ̀nù yàrá àkàwé lọ àwọn ẹ̀kọ́ kan bẹ̀ inú family house ní owó ti pọ̀ èmi ò rí tíṣà tọ́kọ́ ọ̀yàn bí wọ́n ṣe ń kọ ẹran léyà ṣé wọ́n kọ́ ìwọ ní sùkúù yìí wàhálà ìmọ̀ pàrọ̀ wọ́n ṣe ń kọ ẹran léyà ṣé wọ́n kọ́ ní sùkúù yìí ìwọ́tọ̀ ọjọ́ kùn tí wọ́n kọ́ ọmọ sí ń kún ẹran léyà ilé bàbá mi lè ti kọ́ ẹ̀yin obìnrin ma sí máa ń pọ̀ fún sọ́ọ̀n tó bá wọlé ọkọ̀ ọ̀pọ̀ fún ẹran family house tó ọ̀bá mọ̀ mo ti sọ ọ̀pọ̀ ọ̀lẹ̀ ṣé wọ́n máa kọ́ ọmọ ń pọ̀ fún ẹran nínú classroom ìwọ́tọ̀ ọjọ́ science student ṣé wọ́n kọ́ titration jọ sẹ́sùkú wọn ti ń kọ́ bọ́ sí ń pọ̀ fún ẹran obìnrin tó bá sì fẹ́ rẹ ní báńkì nílé ọkọ rẹ̀ ọgbọ́dọ̀ lè pọ̀ fún ẹran àti tó bá jẹ́ pé òrìkọ̀fẹ́ pọ̀ fún ẹran alákọ̀wé alákọ̀wé ó sì lè lẹ̀ fún ẹran ọmọ pé fún ẹran gẹ́mọ̀ ládòdó ẹran lọ ó lè pọ̀ fẹ́ ra tinú ẹran kí ní jẹ́ tinú ẹran ìfúnwà bẹ́ẹ̀ tó bá jẹ́ pé wọ́n nìkan lọkọ rẹ̀ fẹ́ lápẹ̀rẹ̀ ń sè ẹwà akọ́lé ọkọ rẹ̀ fẹ́ràn léyà ọ̀dẹ̀ tí ìbíjọ ọmọ kan lọ ọmọ tó dé ọ̀dọ̀ ọmọ ọdún méjì lọ ọkọ rẹ wá pẹ̀rẹ̀ ẹ̀sìdọ́ ń dágbé mi ọ̀dà ọwà pé ìyàwó tèmi kọ́ wá bọ̀ ọkọ̀ fẹ̀rẹ̀ family house ti ọfẹ́ lọ pé ìyá kan tí máa ń ṣe ẹ̀fà ládùúgbò ìwọ fẹ́ pé àwọn míì náà fẹ́ pé èèyàn mẹ́wàá fẹ́ pé títa ní ọ̀pọ̀lọ àǹtówó ẹ̀ bá pọ̀ jù irú owó tó fòtò wáníkà ọmọbìnrin àlàájá àwọn ilé ọ̀kan pékéré o wọ́n ti búrú fẹ́rẹ́ ìfún ẹran ní yọ́ ọmọ ọ̀rùn fámílì àwùjọ yìí tàbí bẹ́ẹ̀ kọ́ ẹ lọ ọ̀dà náà o tó wéèkì nǹkan ọlọ́run fẹ́bẹ̀ ibo náà ti ń kọ́ yín bá ṣe ń pọ̀ fún ẹran ìrùn òlé ẹ̀ lé kọ́ yẹn ní formal set láìláì mo rò pé tí mo sọ yà bí omi àwa gẹ́gẹ́ bí mùsùlùmí gbogbo ń tá a bá fẹ́ ṣe àgbọ̀dọ̀ yọtọ̀ lọ́n kú gbogbo bí abárí adé ń bọ̀ bá wá kú ní ss3 ẹ̀ńtí ọ̀nà nc ẹni tí ó lọ poli ẹni tí ó yunifásitì ẹni tí ó lọ technical college ẹni tí ó lọ school of nursing ẹni tí ó lọ ṣe kọ́ọ̀sì míì ẹni tí ó kó nàìjíríà wàhálà alẹ́ ayé mi tún bẹ̀rẹ̀ alùkọ́ mọ̀ bá wàhálà. Igbó ọba tó dáàrin kan ẹ lọ fún NYSC. Gbogbo tí mò ń sọ yìí, ibẹ̀ làwọn èèyàn ti di ọ̀tá ọlọ́run lórí burúkú o. Ibẹ̀ lẹ́wàá rí wípé sọmọ tí máa kàkùrà ní ìgbàkẹ́kọ̀ọ́ yìí àwọn oṣù lè là jẹ́ ń sọ fún ọ mo ti rí inú àwọn súdẹ́ǹtì tí mo kọ́ ní ìmọ̀lára mọ́ ma méjì wọ́n ti yàwó kí mo lẹ́jì jẹ́ mọ́ tọ́ ọba dẹ̀ ní kanú àwọn ọmọ yìí ó ní òye tẹ́ ẹ bá da omi sí lẹ́nu ìbẹ̀lẹ́ bá dọ̀fẹ̀ ààrin bó ṣe ń kẹ́kọ̀ọ́ lọ ó ti lọ àwọn tó kórí fún bàbá débẹ̀ láìpẹ́ yìí mo fẹ́ sọ bí pọ́ǹtì mẹ́wàá kan máa débẹ̀ láìpẹ́ sáà máa bá mi lọ. àwọn nǹkan tó wá ń ṣẹlẹ̀ sáwọn ọmọ ìdí wọ́n ṣe ń lọ nínú kàríà jọ̀nì jọ gbọ́ mi mùsùlùmí ọ̀gbọ́dọ̀ dúó ojú kan bí mo ṣe ń bọ́ sọ̀rọ̀ mi dúó kí mo ní mi ò ṣe mi ò sì ní dúó tí màá fi kú ìwọ tó o dúó oore rẹ dúó nù your competitors torí bọ́ ọ̀bá ṣe dúró tó ń lo òkè sí your competitors will be reducing jọ̀ọ́ farabalẹ̀ gbá àti ìdìbòdè tọ̀sẹ̀jọ́ o bọ́ ọba ṣe ń lo òkè nínú kárí ààrẹ sí àwọn tó lè máa bọ́ ọlọ́ǹkan wọ́n máa kéré sí i ṣùgbọ́n bá ọba dúró sójú kan àwọn tó fílẹ̀ bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún wọn á ba ẹ̀wọ̀n àtúnlọ̀ ṣùgbọ́n torí pa wá fẹ́ dé àwọn àpò kan láyé a fẹ́ kọ́ ẹ̀kọ́ dáwọn àárín kan láyé ọ̀pọ̀lọpọ̀ yín wá dìdàkudà ọ̀pọ̀lọpọ̀ yín kí ni ẹ dìdàkudà àfàwọn ilá máa ń rọ̀hìmọ̀ rọ̀bì àfẹ́tọ́lọ̀ ń bá là ìyẹn láti wá fẹ́ sọ ìwọ tó rí wípé akẹ́kọ̀ọ́ ni ọ upholding Islamic ethics in career journey. Bóò ni ìlànà ìsìláàmù ṣe ní bọ́mọ̀ lọ́wọ́? Bóò ló jẹ́ pé ipò tó ọba rí òde láyé, people will be proud of you as a Muslim. Jẹ́ nǹkan máa pẹ̀rẹ̀ mẹ́fà péré wa àti méjì. Àpẹẹrẹ alákọ̀ọ́kọ́ tá a bá sọ̀rọ̀ pé èèyàn kàwé láyé òpin pọ̀ kàwé pé kó di pòfẹ́sọ̀ lẹ́yìn pòfẹ́sọ̀ kó di òkú kágbé ọ̀nà sàárè lókù mo fẹ́ lo àpẹẹrẹ one of my lecturers one of my lecturers at University of Ilorin Professor Ishaq Ọlánrewájú Olóyèdè the outgoing torí kò sí the outgoing tẹ̀mí ọ̀rẹ́ sí kú bí ọjọ́ mélòó tí ó parí Professor Ishaq Ọlánrewájú Olóyèdé jọ fara àdẹ́balẹ̀ dáadáa ọ̀pọ̀lọpọ̀ ọmọ Professor Olóyèdé àwa tọ́kọ́ ìlú Ìlọrin àwa mọ̀ èmi lọ máa ń ṣèkọ́ nílé Professor Olóyèdé èmi àti Professor Olóyèdé àtàwọn tá a jọ jẹ́ SCO MSS àjọṣe meeting ní mọ́tálásí ìlú Ìlọrin torí two thousand and four five tèmi parí èmi làmí wù ẹ̀fẹ̀fẹ̀ èmi àtúnṣe olóyèdè àtàwọn ọmọ ìyá wa tí jimoh sọ fún mi láyé àjọ jókòó báyìí ní mọ́sálásí tá a ṣe méjì nígbà wàhálà àwọn ọmọ akọ́ ajẹun ìtọ́wù nílé pọfẹsọ olóyèdè tá a lọ sí tọ́wù gbogbo àwọn fan nílọrin gbogbo wọn náà wà bẹ́ẹ̀ fúnra pọfẹsọ olóyèdè a máa sáàfù àwọn tá a jẹ́ sùdẹ́ntì kìí ṣe pẹ́ pé mi ò fojú rí ni o tọ́ba ti dà sí kò wọ́n kọ́ sí lẹ́tọ̀ lẹ́yìn àlàáfáàdì ó ní bá tó máa ń ṣe gbogbo àwọn it's a very you know very thick talk àwọn nss wà bẹ́ẹ̀ gbogbo àwọn elders former ms oríṣiríṣi àwọn ọlọ́mọ wà bẹ́ẹ̀ àwọn lecturer university ilé ìfẹsọ lóye lọ wà fún tó tó bá fẹ́ gbà tọ́ fúnra professor a máa gbóúnjẹ dání báyìí tí wọ́n máa fà wọ́n à ń sọ́fẹ̀ mi o mo ṣe kí mi o mo fojú ìrírí Professor Olóyèdé jẹ deputy vice chancellor ní ìlú Ìlọrin ọ̀gbàdéjìlá. Kí mo ní òṣè? Kí mo ní òṣè? Ọlọ́wà nígbà tó ò ti dàgbé èmi, fásitìkùrú ní àbùkúrù fún wà síkùrù ní wà láàáfẹ́kì fóró. Tó rọ́pọ̀lọpọ̀ ń bẹ̀rù pé ẹ̀ ń ga, ìgbà tó wá ń ga ọ̀pọ̀ wá di yahoo ìgbà tó ń ga lọ ń daṣẹ́wó ìgbà tó ń ga ló ń dolóra mọ̀ wàhálà ìtọ́ ọba jábọ́ ọba rẹ̀ yọ́bọ̀ kìkì. pẹ̀lú olóyèdè wá ṣe dáadáa ní bíbí ọlọ́wọ́ aṣọ di five thousand ọlọ́sọ di kí mo nígbà tí pọfẹsọ olóyèdè tó jẹ five thousand ìmú àwọn tó jẹ christian wọ́n mọ̀ pàápàá lólóyèdè he has never you know àìsí islam kò kì í sí islam ẹ̀ pamọ́ torí professor of arabican islamic studies nílé ọ̀pọ̀lọpọ̀ yóò tàbí olóyèdè gbọ́lágbáwá ẹ̀ẹ̀mọ̀ àjú ẹ̀ẹ̀mọ̀ IPT olóyèdè wá rẹ̀ mọ̀ wá jẹ five thousand lọ gbogbo tí ọ̀tẹ̀lẹ̀ dáadáa rí professor olóyèdè àṣìṣe jẹ́ kí n sọ bí méjì mẹ́ta pọ̀ olóyè dé jáde má dàbí màmá owó àwọjọ́ ti pẹ́ owó <laughs> báwa bá mọ olóyè dé àmọ̀ pé lẹ́tọ́rọ̀ àwọn dáadáa nílé senate building nílé lọ́rùn lọ bèèrè ta ló kọ́ ó rọ̀wọ́ pẹ̀lú olóyè dé mẹ́ mọ́ wà pẹ̀lú pẹ̀lú olóyè dé ní ọdún kan around two thousand and four five nine ọ̀rẹ́ mi náà lọ́jà àmì ìwé ẹ̀mẹ́fẹ̀ẹ́sì láwùjẹ́ bravo q abdulrahman engineer ọ̀rẹ́ mi adọ́ ń bá dúró báyìí lájọ́ tó wà yìí náà kúrò alẹ́ ìjọ kan náà ọ̀rẹ́ mi òun jẹ àmì òwúlá ọ̀fẹ́ nígbà tó ní jẹ àmì òwúlọ àwọn ṣe jihadi àìwọ̀sẹ̀ fáìtẹ̀ agbé mọ́tò jihad bọ̀ sí fss unit lọ́rẹ́ agbé lọ pẹ̀sẹ̀ olóyèdè wọ̀ sọ́sọ́ ní fáìtẹ̀ ìjọ yẹn mo ti olóyèdè ọwá ń sọ ọjọ́ náà pé èmi wà pẹ̀lú wọn bàbá fún ah professor Salawu former pc lautech lọ bàbá ti kó lọ́ba nípa òun kẹwàá ìyẹn dáadáa bọ́ sàláwù náà kódà àwọn ilé àpọ̀nù ọmọ tí wọ́n náà lọ́ba ẹ̀kẹ́ bàbá ah professor sàláwù has really achieved here senate building laufẹ́ pẹ̀lú sàláwù lọ́kọ̀ olóyìnbí wọn sọ ń jọ́nà pé ah we need to replicate this at university of law ọkàn mi sọ pé olóyìnbí tọ́ba yóò ṣe wọ́n tẹ̀lé I think he was deputy five thousand of them around 2004 kó tó wá di pé pẹ̀sọ́lù ló wá ní five chances lọ́wọ́ fẹ́ níbi ìrìn lọ pé mo lè kọ́ ọmọkọ́ bu lift rí láyé ìrìn lọ́rẹ́ ló ti kù ọ̀sẹ̀ yìí fẹ́ sọ lóye ìrìn gbogbo àwọn tí ò ní sátifíkẹ́ẹ̀tì wọn gbà láti graduate ti pẹ́ pẹ̀sọ́ lóye ló sọ́ dìrọ̀ ẹ̀kọ́ nílùú ní Ìlọrin ó dìrọ̀ ṣe tó wá sọ nǹkan ní ìfọ̀ èyí èyí ṣe ń tọ́ pamọ́ nígbà pọfẹsọ olóyèdè tó di five star failure ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tí mùsùlùmí ò rórí gbé wọ̀ mùsùlùmí tó kéré wọn gborí wọlé <laughs> èyí làwọn kèfèrí èkó ẹgbọ́ kìí ṣe fọ́lọ̀ ìdí sábò sí àwọn christians they know it's never a bias or partial person ṣùgbẹ́ yìí kèfèrí lẹ kórìíra wa tẹ́yìn bá débì kan tí slọ́ọ̀tì mẹ́wàá bá wà ẹ̀fọ́ christian lè lé mùsùlùmí mẹ́ta fẹ́ tó fún mùsùlùmí kan tó jẹ́ pé ìyàwó ẹ̀ tó jẹ́ mẹ́mbà rìdíìmù àbí mẹ́mbà pentikosa àbí mẹ́mbà catholic lẹ́ẹ̀kọ̀ọ̀kọ́ tẹ́ẹ̀gbọ̀n pé fifty fifty náà kọ́ ni pé ààbọ̀ náà ló tó lọ sọ́dọ̀ mùsùlùmí kíchìn ni wọ́n ti yan bí yòókù tó bá wá dé ìgbìmọ̀ ìlọrin báńkì ìgbìmọ̀ ìlọrin mùsùlùmí bọ́ bẹ́ẹ̀ láìpì mùsùlùmí bọ́ bẹ́ẹ̀ mọ́ọ̀sì mùsùlùmí kún bẹ́ẹ̀ ọlọ́run wá sà lórí wa àti fáànù náà ti fẹ́ sọ olóyèdè olóyèdè fún vice chancellor wọ́n ti jẹ́ fẹ́ kí ti supreme council for Islamic affairs are you aware of that olóyèdè tó kú bẹ́ẹ̀ wọ́n wá di jam registrar tolóyèdè ọba àti ìfùmọ̀láyé di jam lọ òtítọ́ òkùnkọ́lọ́ ọgbà lẹ́yìn wọ́n tolóyèdè kọ́kọ́ tú àṣírí ni pé àtò lè pọ̀ Nàìjíríà wà lẹ́yìn olè pọ̀ fún àwọn tí ń darí Nàìjíríà kìí ṣe kó lè wà olè pọ̀ ni ọ̀tọ̀ ni kó lè wà tábà ní olè wà wọ́n kéré nù àtò lè pọ̀ téèdò ní olè tó pọ̀ olóyèdè ló jẹ́ àmà ọdún àkọ́kọ́ tó lóyèdè tó dé jáàmù gbogbo ọ̀nà fàǹgbà rẹ̀ jí pa olóyèdè mẹ́nitọ̀ rẹ̀ ìrẹ́nifẹ́ almost seven point eight billion ọdún wa ni ejò ń gbówó mi fẹ́ rántí fa ejò ń gbówó mi ẹ ti gbàgbé ejò fẹ́ kí ni jàmá ejò ń gbówó mi àwọn jákọ̀ ọ̀fìsì kan nílẹ̀ yíbò ó jóná wọn ò ní lè rẹ́kọ̀dì nígbà wá dọdúkọ tẹ̀lé olóyè ló tó wá di ìṣòro jáwọn is still remitted around eight billion again látọdún náà dòní billions náà wá remit sáká ìjọba gbogbo àwọn fọ́mà jam registrar láti dọ́tọ̀ ti dá jam bùlẹ̀ sí ebi dọ́tọ̀ ní olóyè èdè gbogbo owó fẹ́rẹ́ ní ìta bá pa gbogbo ẹ̀kọ́ kò tó ń tó lóyè èdè kó lẹ̀ lọ́dọ̀ nàìjíríà mọ òdodo òṣùgbọ́n àlébò òfin gbogbo afọ́mà jam registrar ọ̀yẹ̀tọ́kùsẹ́wọ̀n ọyẹ kan confiscate gbogbo properties wọn ibo lẹ́kọ̀ọ́wọ̀ nàìjíríà kẹ nígbà bá wá mú wọn wọ́n wà jẹ́wọ́ pé èdè nìkan tí mo jẹ́wọ́ nígbà nígbàtí mo jẹ jam revolution àwa ninety two la jẹ làwọn náà wà wọ́n wà ní gbogbo wọn ṣùgbọ́n ta ló fẹ́ ṣe bẹ́ẹ̀ torí pé tó fẹ́ ṣe wà wà níbẹ̀ olóyèdè ló jẹ́ àmọ̀ pé àfáwọn tí ń darí wa ó lè ṣe kí ni ó pọ̀ ìmọ̀bọ̀yẹ̀ bá mi àbẹ́ bá mi lọ and instead of holding Islamic ethics in career wars in career job gbogbo olóyèdè ṣe wá àti ìbù yìí sóòtù pamọ́ pé mùsùlùmí lò jọmọ ẹ̀dá mi lò sóòtù pamọ́ pé mùsùlùmí lò fẹ́ wà láì kò fi pamọ́ wọ́n máa làwọn kan ṣe máa pariwo wọ́n lè professor of arabical islamic studies ọlọ́ọ̀dẹ́ ò ti pamọ́ pé mùsùlùmí ni mí kí ni problem yìí pẹ̀lú pẹ̀jẹ́ mùsùlùmí olóyè dé wá fẹ́ kó jáàmù báyìí àwọn èèyàn ti kọ́ átùkù lọ pé professor àìmọ́ tán fẹ́fẹ́ mọ́ ṣé yóò lè wọ bàtà tó lóyè dé bọ́ọ̀lẹ̀ báyìí dé wá sọ fún ọ nínú àwọn tí wọn ò lè láìkí olóyè dé àwọn proprietor private schools wọn àti láìkí olóyè dé àtàwọn títà public tí wọ́n kọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n bá parí iṣẹ́ wà ẹ́ẹ̀kì tí wọ́n ní ẹwà méje bíìtù méjì wọn ò gba 200 nínú jáàmù torí parí iṣẹ́ ni parí iṣẹ́ ń lọ dìde níwà ẹ́ẹ̀kì tọ́lọ́ ń bá ní ìbá àjẹ́ pé báwọn ọmọ ṣe ń lọ ọ̀tá náà wọ́n lọ máa ṣe àdìsúkú kọ̀tọ́tọ́bá lápùpà wọ́n wà mọ́ kọ̀ǹpútà tí wọ́n ọ̀dẹ̀ tàbùkù tán mọ́ nítọ̀ rẹ̀ gírídì sì lè wá wọ́n lè láwọn bí àwọn errors kọ̀ọ̀kan wọ́n nọ́mà sọ̀rọ̀ mi yé wọ́n sì rectify rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ dé sọ fún last year gc ní àràǹdì November àwọn students of rss 3 akọwọ̀ṣẹ́ gc cbt láwá ṣe fún wọn torí pé wàá ẹ̀kìrì àti ìgbé cbt bẹ̀kẹ̀ general wà láì ní pẹ́ntà táwọn students mélòó àtúntà sọ́tẹ̀lé wọn dẹ̀rọ lọ́wọ́ kan fún àwọn ọlọ́pàá sì wọnú CBT center kí lọ́lọ́pàá ṣe wọ́n wá mú àwọn ọmọ tó ń jí owó gc kí ló fà wọ́n ti rí láti wà ẹ̀kọ́ fi pé àwọn ọmọ yẹn ń jí owó torí pé gbogbo CBT center wọ́n sànà iná wà wọ́n ti tiwa ẹ̀ wọ́n ti rí nọ́mbà wọ́n ti nọ́mbà gbogbo àwọn síìtì yẹn wọ́n dẹ̀ pa àwọn ọlọ́pàá pé sẹ́ńtà báyìí àwọn nọ́mbà báyìí báyìí wọ́n ti lè wọ́n dẹ̀ wà mọ́ àwọn ọmọ yẹn sílẹ̀tì láti á ọlọ́run adúgbò táwọn òjúwe ro alọ́run jẹ́ ọlọ́run júwe ro táwọn náà bá júwe ro bá fi wọ́n ṣe fún ọ lọ tọ́ọ̀bà sí ìpé irúgbìn wọn lè fún ojúlọ̀ ṣùgbọ́n ọkọ̀ bó kọ ara rẹ̀ àti fámílì ẹ̀ jẹ́ professor olóyè ní ọ̀pọ̀ jọ́rọ̀ examination malpractice ọ̀sùn lẹ̀ gbogbo àwọn ẹwà àdìsẹ́ látọ̀dún náà ti ṣe àwọn ọmọ trade exam èmi ń fọ́lọ́ ẹ̀ àwọn ọmọ tó ń gba two hundred wọn ò tí ì wọ thirty percent tàbí kí ni wọ́n èèwọ̀ fifty percent below half làwọn tí wọ́n wá ń fẹ́ ìlọ rẹ̀ rẹ̀ ọdún mi twenty five percent àwọn tó gba two hundred and fifty. sọ yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa ń fẹ́ ìlú àtàwọn ọmọ tí fáàsì wà yẹn kì í kí ni jàmọ́ o product of examination malpractice professor olóyèdé dé òpin kàrí àrẹ sófì ìsìlámùlẹ̀ sótorí ẹ̀mọ́ ṣe yahoo sọ́mbáyàwó yàwó sùn sẹ́ẹ̀gbọ́pọ̀ jíwó ń bọ̀ wà ní University of Ìlọrin sẹ́ẹ̀gbọ́pọ̀ jalè ń bọ̀ wà ní BBC ìgbọ́ jẹ́ secretary supreme council sẹ́ẹ̀gbọ́pọ̀ jalè ìyẹn lẹ́sẹ̀ gbọ́dọ̀ mọ̀ pé àfẹ́ ẹlẹ́dẹ́ òpin ibi tẹ̀ ń lọ tẹ́ẹ̀ ní fi islamic ethics sílẹ̀ ìyẹn mo tó wà lọ́wọ́ ẹ̀yìn ọmọ ìyá àbí fún ọba sọ̀rọ̀ ẹ̀ àwọn tó wà universities wà ní ẹn tó wà lẹ́ǹsì ẹn tó wà poly <clears throat> ẹn tó wà technical school ẹn tó wà nursing school ẹn tó wà ní ICT computer center kan so láwọn nǹkan tẹ́ ẹ gbọ́dọ̀ ṣàkíyèsí tó fi já sí wípé bẹ́ẹ̀ ṣe ń lo òkè nínú ayé ibi tẹ́ ẹ fẹ́ dé ẹ ní di ọ̀tá ọlọ́run ẹ ní gbàgbé Islam pàkíyèsí àwọn nǹkan mẹ́wàá tí mo fẹ́ sọ ṣé máa sọ lọ. alákọ̀ọ́kọ́ Islamic ethics dẹ́ẹ̀mọ̀ lò ní mo fẹ́ sọ mẹ́wàá ń bẹ̀ yìí o sórí ọ̀gá Islamic ethics jọ ọlọ́run farabalẹ̀ òun ni wípé àǹbá àbúdà lọ́ha ka anna kàtàrà ibikíbi tẹ́ ẹ bá wà láyé yín a ti ní kẹ́ ẹ kọ́ ìmọ̀ ìjọsìn ni àbá sí ẹ̀ tàbí ìṣe bí kọ́ọ̀sì tó rí kó o ṣe ọ̀fẹ́ ẹsẹ̀ lọ́fẹ́ ni ìjẹ́ ẹ̀mú rẹ rọrùn bẹ́ẹ̀ sẹ́kọ́ndì nìyẹn primary gangan ni pé ọ̀fẹ́ kọ́mọ̀ kó lè fi wúlò so wá rí ethic ethic one tó jẹ́ pé in your career journey o ní gbàgbé Islam o ní di ọ̀tá Ọlọ́run ibikíbi tó o bá wà gbàpọ̀ lọ́wọ́ bá rí kí ni ethic one wherever you are be sure that Allah is watching you sórí abala tí mo wá dé yìí ibi tọ́pọ̀lọpọ̀ wá sí ní problem àti secondary school náà ti fi yẹ tírẹ̀nì àwọn wàláì ìgbàtẹ́mi ń kọ wáyẹ́ẹ̀kì mi ò jíwèé wo wàláì mi ò jíwèé wo gc tí mo ṣe wàláì tàláì kó má bí láì mi ò jíwèé wo kí mi parí dìgírì ní yunifásitì ọ̀fẹ́ ọlọ́rin wàláì tàláì kó má bí láì lẹ́sí láàyè láàyè láwà mi ò jíwèé wo tí mi ṣe masters ní ui mi ò jíwèé wo pépé jì má fi ájúwèé wo wọ́n ti fìyẹn tírèèdì àwa láti secondary school kìí ṣe báwa náà fẹ́ jíwé wò àwa ti mọ̀ pé even nǹkan mọ̀ lọ CCTV camera CCTV camera tọ́lọ́hún ó ṣe kí ni o ọ̀bẹ̀ wájú ọ̀rọ̀ jíjíwé wò nìkan kọ́ ìwọ tó dé yunifásitì máa wò rí o àwọn ọmọ tó wọ́n dẹ́ lẹ́wọ̀ àfà kò bá sọ ó fẹ́ lù wọ́n bá fi kéèsì ẹ̀ lọ́wọ́ gbogbo friday saturday sunday ó ti kọ́ máa lọ hòtẹ́ẹ̀lì ó ti kọ́ máa lọ patí ọmọ obìnrin àwọn ọkùnrin ti ń wo lásà ó ti ń fẹ́yún àdánwò ti dára rẹ̀ gbogbo bí ẹ bá rí ẹdẹ ààrẹ ń tọ́lọ nysc ààrin ọdún kan ọba dolórí búrẹ́ sòpọ̀ àwọn one million jama ibi orí ọwà ọwà lẹ́wà ẹ̀sìn ọwọ́ sọ kọ́pà kí lórí ire tó wà bẹ́ẹ̀ ok graduate ni ọ̀rẹ́ tó parí nys tó tọ́ láti bẹ́ǹkì tó kú wà lẹ́wọ̀ gbọ́rí lọ south kan ní gọ́ọ̀bù wà lẹ́wọ̀ rí lọ wà wọ́n tẹ́ pé wọ́n ń bọ̀ báyìí ni wọ́n kú dànù kí ni dùnú rẹ̀ gbogbo tí ń bẹ láyé kò sí dùnú wà lẹ́gbọ́n bá declare rẹ̀ pé wọ́n lọ jẹ president ọ̀rọ̀ rí òtó dùnú níjọba ọba wo àlùjọ náà lọ̀rẹ́ tó tó dùnú mo wá àwọn olóṣèlú wọ́n declare lónìí pé yọ rẹ̀ defense party rẹ̀ fókò kan wọ́n wá ń donú mọ́ ọ̀rọ̀ kí àwọn ilé ìmọ̀ gbọ́ o ta ló sọ fún ọkọ̀ òní kú ẹmọ tó bẹ̀rẹ̀ ń kojú tí wọ́n dìbò lọ ṣé gọ́fúnà áwùjọ àti ọkọ̀ gọ́fúnà wọn gbà yẹn wọ́n wá inconclusive election fẹ́ rántí ní Kogi gọ́fúnà dẹ̀ kan tó conclude ìbò adẹ́nìyàn máa ń gbàgbé ìtàn ni wọ́n ti kíra rẹ pé aspirant ìdẹ́kọ̀ kẹ̀jẹ̀ pé ìwọ̀lọ́lẹ̀ ti fẹ́ ti pátì kéèdè ẹ̀sẹ̀ pàtì yìí nìkan ẹ̀yìn àtàwọn ọ̀dà pàtì tá ń sọ fún ọkọ̀ máa wọ́n èlè ìwọ wá wọ yunifásitì ọwọ́ pólì ọwọ́ ẹ̀sì ọparí dìgírì ọlọ́fẹ́ wa ẹ̀sì kí ló kù ọba di pé wọ́n náà ní òòrùn ọba di pé wọ́n náà ń dìmọ̀ fún yín níjọ́ tọ́lú èèyàn tó máa wo tọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ń ṣe gbogbo àwọn tó lè rí sétọ́ọ̀sì ẹ̀ yọ́ wà búlọ́ọ̀kù wa yọ́ bàbá gbé bíjọ́ bẹ́ẹ̀ wọ́n atọ́kùnrin I love you I love you yóò sì gbé sórí íńtánẹ́ẹ̀tì yóò wà blọ́ọ̀kù gbogbo àwọn tó ní pé wọ́n lè ṣe kí ni o wọ́n lè ṣe wá àsìkò èṣù ti gbá mú lójú ètò bá tiẹ̀ tó gbé tiẹ̀ sórí íńtánẹ́ẹ̀tì orí ikú tiẹ̀ ti ó ti nípa àwọn orí ikú kan bẹ̀tọ́ pé wọ́n fẹ̀sẹ̀ ń jà nílé ìdìbò owó ní pé sórí íńtánẹ́ẹ̀tì yóò mọ̀ lọ ilé ọkùnrin wọ́n mọ̀ bá èsì náà yóò sì mọ̀ fẹ́ wà láì mo ṣe rúpìyà fọmọ obìnrin kan nínú òdúgbà níwáyìí she has aborted four times small sister tẹ́gẹ́ tí bá fún ọkọ̀ síbi márùn ún lóṣùmọ́ kó kú dànù wọ́n wá ń rò pé wùwọ́ ìwò ti sẹ́yún lẹ́ẹ̀mẹ́rin tí è bá ṣe pé àwọn táwa náà ń kàpè yẹn gbọdọ̀ láàánú gbọdọ̀ sọ pé mi ṣe pé àkọ́kọ́ ṣùgbọ́n mo kẹ̀wó tọ́lọ́ torí gbogbo òun ọmọ tó ọba ń sẹ́yún wà ní spiritual problem kódà ó tún ní jàǹdàmọ́ problem tó ọba tó bá mélòó ló àwọn ọmọ obìnrin tó ti sẹ́yún sókè ìwọ ọkùnrin tó fún èèyàn lóyún tó fẹ́ ọkàn rẹ̀ sì balẹ̀ sáàsọ fún ọpọlọ rẹ̀ ò lè dáàbò tó bá dìjọ́ ìjọ ti pẹ́ jù sáàsọ fún ọpọlọ rẹ̀ ò lè dáàbò láyé bí fún ọba fẹ́ yàwó rẹ̀ ọ̀rọ̀ ọmọ bí ta ló sọ fún ọ pé ọ fọwọ́lé ó lè ọmọ tó yẹn tẹ́ ẹ bá fẹ́ kọjá pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń lọ nínú ètò ayé yín nínú ètò ẹ̀kọ́ yín tẹ́ ẹ fi ní dídàkudà ẹ gbọ́dọ̀ gbà pé ibikíbi tẹ́ ẹ bá wà ọlọ́run ṣe kí ni o ọlọ́run yé ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì náà ó náà ẹlẹ́kejì jọ ń torí tọ́lọ́ nínú nǹkan tí islamic ethics kejì tẹ́ ẹ gbọ́dọ̀ máa lò òun ni tó ní ṣe pẹ̀lú time management jẹ́mọ́ kí mo pé o ẹ gbọ́dọ̀ máa sọ àsìkò ní tó ọba lọ ka tíra àlùwákútù fi hayati muslim tí bàbá kọ́ dọ́rí wà á rí àwọn tó pọ̀ nínú tíra yẹn sẹ́ẹ̀ mọ̀tánàbí wa Muhammad sallallahu alaihi wa sallam ó ń sọ nípa pé nìmọ̀tà màdìbúlò fi ìmọ̀ kẹsìrò mínàlá àṣíhátú wàlfàrà anábì sallallahu alaihi wa sallam ó ní àwọn ìdẹ̀ra ìdẹ̀kọ̀ favours bounty ọlọ́run láwọn oore méjì kan tí máa ń ṣe fẹ́ wú ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa a máa ń sì lò kí ni méjèèjì àlàáfíà àṣíhátú àlàáfíà wa ẹ̀ẹ́d wàlùfàrà àti lẹ́ṣọ́ táìmù wa sórí bẹ́ẹ̀ pé lọ́nà ayé jọ torí ọlọ́run farabalẹ̀ dáadáa ẹ gbọ́dọ̀ máa sọ àsìkò yẹn lò ìfẹ́ ń ṣe inú ayé ń fẹ́ sí ni kò yẹ kẹ́ ẹ rásìkò ìranù àsìkò rádaràda rédèrèdè ráhùnráhùn àsìkò tó fi kàwé àsìkò tó fi takéwú àsìkò tó fi ṣe mọ̀rọ́jà kùrán àsìkò tó fi kírun àsìkò tó fi tàkàrù àrọ ìrọ̀lẹ̀ àsìkò tó fi tìlàwà àsìkò tó fi ka islamic books problem tọ́pọ̀lọpọ̀ ní ní lónìí tí bá bí ní pé ìwọ́ wo ló ti ka ìwé tó ẹ̀rà tuntun bí ọkànlélà lè rí ìwọ́ tọ́jọ́ òkè dé ìdí mo láti bí you have your personal islamic library mo dẹ̀ níwèé one hundred different islamic titles wàhálà ìnáwó rẹ̀ sókè mo ní stress máa I have my personal ìdè bẹ́ẹ̀ kí ni fóònù mi yà I have my personal library More than nothing less than one hundred islamic books ìbá àjẹwé five pages ta lọ́kọ́ títí bá ìfipá nokia ìwé Islam ni táìpù rẹ̀ ni ìwé mẹ́ta àìsẹ́ẹ̀lì lọ́kọ́ ìwé mẹ́ta àtàkọ́ǹtì lọ́kọ́ Islamic books one hundred titles ta ló nínú wa ta jókòó yìí nǹkan ṣe yìí kí mo ló ṣe yìí nǹkan ṣe yìí kẹ̀ ẹ̀kọ́ bá sọ̀rọ̀ nǹkan ṣe yìí ọ̀dà mo ní fifty titles fifty titles Islamic books mo ní bí ọ̀yà mẹ́wọ́ sókè àkórí fifty.

problem sí sórí máa gbọ́ ìbáyín sọ̀rọ̀ àwàdà o i'm not joking here nǹkan ti gbogbo ní nǹkan dé nǹkan bàjẹ́ lára yín gẹ máa gbọ́ mi secondary school lèmi wà tí mo ti dé islamic library wà láìsí má lọ ivc àbí mo lọ islamic conference kan máa make sure pé mo ra ìwé islam

ìmọ̀ kó aṣọ bọ̀ èmi tí aṣọ wà kánò tí a ní mo kó bọ̀ níjọ́ tí mo tó lọ ṣe ájì kí mo kó bọ̀ jẹ̀mọ́ tí à Islamic books mo lọ fẹ́ nysc listen very well mo sáàpù ní Damaturu Yobe State gbogbo owó tí mo rí lásìkò nysc mo bọ̀ mo sì ya kánò mo sì ra síra Islamic books. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn ọmọ nǹkan ṣe yí ẹ̀ nífẹ̀ẹ́ ìsìláàmù tó ẹ̀ nífẹ̀ẹ́ ìsìláàmù tí fóònù mi nù yín bá bàjẹ́ lónìí kò lè pọ́sẹ̀ kan fóònù mi mo wá fún yín ní assignment látòmí lọ láyé rẹ ibikíbi tó o bá ti wà láyé rẹ ọlọ òde súná ọmọ ni o olè òde nìkáì ni o ọlọ wáàsí ni o ọlọ Islamic conference tó bá ti lè gbé àwa bó ṣe ní one thousand láyé rẹ̀ máa rà bó ṣe kó orin sẹ̀ lọ́lé jọ́sùrí ọlọ́run rẹ̀ sẹ̀ lọ́lé ibi bẹ́ẹ̀ ti ní pírọ́blẹ́mù ní ẹ̀nà ká gan musulumi kan kọ̀rọ̀ fún tẹ́ ẹ bá tó kankan yé tọ́bá tó bọ́yé wọn nílò wàyígbà amílù láàyè kìnnà tọ́bá tó lò wọn ò ní pápẹ́tì ẹ̀wọ̀n ní ṣe dáadáa sórí pé nǹkan ti wá ẹ̀yin student mọ̀ bá sọ̀rọ̀ yìí àwọn ààrẹ tó ní Islamic books thirty titles ah mo rò pé nǹkan ṣe yín o nǹkan ṣe yín gan ó sì dùn mí ah secondary school lèmi wà tí mo ti ní more than fifty hundred books now torí mo ṣe train wa nù. No nígbà mo kú òlẹ́lẹ́ta ní 1998 mo bọ́ sí máa dùn àárọ̀ bí mo tó ra tíra lọ bàbá mi ó fi ibi ìgbìmọ̀ àdìsẹ́ mo fẹ́ ra ìlówó lọ́nà bá dáàdì ìlú ìlọ́mà àkọ́kọ́ kẹwọn tí mo ra rìjà ló wà ní sa on haula rọ̀sù bàbá mi lọ́ra fún mi náà èyí bá rí pé ìlówó lọ ọdẹ wù ní màlọ́ bá dáàdì ìlú pé mo fẹ́ rí lóṣù owó mi ọ̀ka wọn á dẹ̀kùn ṣé fashion ìmí owó tí ẹlòmí fi ń jẹ sí gọ́ọ̀mù mẹ́rin sísá owó sí gọ́ọ̀mù ọ̀ràwé 200 torí náà ẹni dìkà exchange ẹni dìkà ẹsẹ̀ kí ni ọ̀rọ̀ time management tí mo sọ ẹ gbọ́dọ̀ sọ fáìmù yín lò ìyẹn jẹ́ point are we together point three usno sokuba ìyẹn lọ́rọ̀ good companionship talẹ̀ ń bá rìn talẹ̀ ń fara farabalẹ̀ àárín tí mo dé yìí fara rẹ balẹ̀ àárín tí mo dé yìí sórí nọmba tírì ọ wà nínú tí ń kó bá kàrí ajọ nìyí láti jọ́tàwà ti bẹ̀rẹ̀ ìlànà ẹ̀kọ́ tí èdò ní kìíní ní jẹ́ ìdí ìjọ́ àbíkẹ́ mú tọwọ́ wá kí n lo microphone lọ́wọ́ tó ẹgbẹ́ lè kí ní bá ń dún jẹmọ́ ma gbọ́ mi dáadáa o palẹ̀ ń bá rìn anábì wa Muhammad sallallahu alaihi wasallam àdìsí méjì máa sọ láàrin torí àkókò mi ọ̀pọ̀ ma anábì ní arọ́júlù aláàdínì kọ̀lì fàlìyàngbùrù ahadukum man yuqam ọmọ nìyàn wà lórí ìlànà lórí ẹ̀sìn lórí ìfẹ́sí lórí ìrònú torí àdínù aládínù dínù kó àkídà ìbádà akhlaq muamala sínú ọmọ ènìyàn wà lórí ìlànà ìròrí ìfẹ́sí ìmúra ìjẹun ìṣe nǹkan ẹni tó bá mọ́lọ rẹ̀ ayò fàlìyànzòrò àhàdúkọ́m ma yóò kọ́ ẹ̀ sọ́ra ìjórí ní ó pẹ́ta lẹ́fẹ́ mọ́lọ rẹ̀ ayò ara tó kọ́ mọ́pọ̀lọpọ̀ ẹ̀yìn ọ̀dọ́ yìí palẹ̀ ń bá fọ̀ rẹ̀ nínú àdíìsì mi tẹ́ ẹ bá fẹ́ mú yàn lọ́rẹ̀ ẹni tó dáa jù ní lọ ni ẹ mú lọ́rẹ̀ wà láàtàn gúrú sẹ́rí níbi ṣẹ̀rí àpín sí méjì níbi ọ̀rọ̀ ilé ayé ẹ wo ẹni tó kéré sí yín níbi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ ẹni tó jù yín lọ ara tó kọ́ mọ́pọ̀lọpọ̀ ẹ̀yìn ọ̀dọ́ nínú kàrí àjọ nìyí ọmọ tọ́lọ ọ̀sẹ̀ jambles ìṣẹ̀lẹ́sẹ̀lẹ̀ ọmọ kanú àwọn ọmọ tí lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ rẹ̀ dẹ́ ń bá jẹ́ ọmọ tó kéwú tó máa ń ṣiṣẹ́ ọmọ obìnrin ọparí ẹsẹ̀ sírì ìjẹ́kọ́ lọ jambles jambles wọn ti lóyún wà láì ogun olúbọ̀ ọmọ obìnrin ọmọ tó lò já mú padà kan ìjáàbù rẹ̀ ti iná ti jó jáàbù ẹ̀ ìjáàbù yẹn wá ń dẹ́kù ọlọ́ọ̀dẹ̀ ọba fi gan borí alhamdulillah ẹn tó fún lóyún bá lọ òun ò ní bẹ́ẹ̀kọ́ lọ ọwọ́ pé kéèyàn lọ jáàbùlẹ́sì jáàbùlẹ́sì oṣù mẹ́fà ọdẹ̀ sórí gbogbo ọ̀dọ̀ ọlọ́ọ̀lọ́sà náà kan àwọn mi tóun náà bá kó ní kan àwọn wọn

ìdí ẹ̀sìn jọ máa wọnú kọ̀ọ̀rọ̀ lọ níjọba báyé rẹ jẹ́ wo sọ abánlẹ̀ ẹkún jọba wọlé ọkọ̀ palẹ̀ ń bá rìn ẹlòmíì lọ tùtòrí àkọ́dẹ̀ bá wọn máa fẹ́wọ́ rìn ìmí ìlú ẹ̀yìn ọmọ ọkùnrin ọlọ tùtòrí ajá wọn bá pàdé àwọn ọmọ ìyàwó wọn bá kò ní wọn bá ra fóònù kan wọn ra fóònù one million kan ọwọ́ ajọ́ lójú ọmọ ìjẹ́bẹ̀ẹ́ tí ń jákọ̀ áyà tó bá le ju àwọn ọ̀rà fóònù three point gbogbo ẹ̀yin ọmọ ìyẹn sọ́ra balẹ̀ bá ń ẹ mọ́ bẹ́ẹ̀ yẹn bú ni ìlú ọmọ kan bá a mọ̀ wọ́n wọ yunifásitì ó fẹ́ ìbálọ̀gbà àárín àwọn ọmọ ẹbú wọ́n lọ lẹ́jọ́ láàárọ̀ ọmọ ẹbú wọn bá rìn wọ́n bọ̀ ọmọ ẹbú ìwọ tó ń lò ọwọ́ máa fẹ́ wórìn wàláì díẹ̀ díẹ̀ ọba ń lo ọba ń ọba ń nìkan ọ̀bù òdìfáàfù kọlọ́hún fún ọláwọ̀ rẹ̀ ọwọ́ ń bọ́ máa sẹ́wọ́rì ìjáàbù rẹ̀ bá ń iná bá ń rẹ̀ kẹgbẹ́ ni wọ́n bá díẹ̀ díẹ̀ ìwọ náà bá ń fọ́kè díẹ̀ díẹ̀ ìwọ náà bá ń fẹ́ náà mọ́rọ̀ yín ẹ mọ́ wà láwùjọ àwọn èèyàn èṣù nínú láìsí bẹ́ẹ̀mì lóòótọ́ dáa tí mo bẹ lọ́nkọ́ gbà níjọ wà láì ìdàkọ̀ yunifásitì lọ mo máa ń wo ọ̀pọ̀lọpọ̀ yín pé ẹwà ń ti yunifásitì ẹwà ń ti rádaràdà ṣe báwa náà lọ yunifásitì kálọ̀wà náà bá já àpá àti ọ̀rẹ́gẹ̀ tó bá wù aró oko ni wọ́n ẹ̀mọ̀ fáwọn ọ̀lọ́ yunifásitì adúgbò ọlọ́dún àwọn náà lọ yúdè ìgbà tí mo lò lóòfẹ̀ ní ayé mi tí mo bẹ lọ́nkọ́ gbà kódà tọ́lọ́ ń bá lè ṣe gbogbo òfẹ̀ ní ayé mi òkú bẹ́ẹ̀ inú mi ó dùn nígbà tí mo wá ní fásitì ọ̀sìn lọ. afa kò sí áàkìrùn ní jẹ̀mọ́ gbogbo Monday Thursday gbogbo tí mo fẹ́ o gbogbo Monday Thursday tí mo lò nílé Ìlọrin àárín ọdún mẹ́ta àṣìbí ẹ̀wọ̀n ìròpéjọ́ kan bẹ sí ìdìbò àwọn. torí pé alẹ́ sunday wọ́n ti kéde ní mọ́sálásí lẹ́nẹsẹ̀ àwọn àlékún àti abọ́dá stand islam tomorrow is monday don't forget there is sunnah fasting let us fast ní aládìwọ́dọ̀ wednesday wọ́n kéde àwọn ẹgbẹ́ lọ́la á ti kí lóru mọ́sálásí á káwọn èèyàn lẹ́sìn ìgbà táwa wà ní yunifásitì àfihànù kẹ̀kẹ́ ara ń tó àti ìwà ní húsnù sọ̀rọ̀bà kí wà láì àárín àwọn ẹni ọlọ́ọ̀lá wà. hósẹ́ẹ̀lì àjọǹgbò hósẹ́ẹ̀lì pọ̀ ní mọ́ọ̀sì àjọǹwò àbẹ̀lì lẹ́tọ̀ kódà gọ́ọ̀sì àwọn ṣe JNS làwọn máa ń pè àwọn mí ó pè ní GES yúlẹ̀ lọ́rin JNS lọ́mọ́ pè general studies ibẹ̀ irúwá ògiri wá ní àfẹ́ranko àfọlóńgbò àti mọ́ṣù ẹgbẹ́mọ́tọ́gbà yóò pẹ̀lú tó ti yé àjẹ́nàgbọ́ tó bá yín gbà bẹ́ẹ̀ gan àwọn ọmọ afẹ́wọ́ àwọn ọmọ yúfẹ́ ti já wèrè gidi ọmọ táwa máa ṣe àwa tá a jẹ́ brọ́dà tá a nífẹ̀ẹ́ ní ọlọ́run ni wá á lọ papọ̀ a máa jókòó papọ̀ kò ní jẹ́ kọ́mọ obìnrin ó lè wọ àárín wa àwọn sisters àwọn náà lọ papọ̀ wọn á jókòó ọkùnrin ò ní lè wà àárín wọn. jẹ́mọ̀sẹ̀ tí mo sọ yà bí òye ọ̀pọ̀lọpọ̀ yín ní yan kárí àjọ ni àwọn wo lẹ̀ mú lọ́rẹ̀ ó sẹ́ẹ̀lì wo lẹ̀ ń gbé ọparí NYSC camp ọ̀sẹ̀ mẹ́ta wọ́n pè é ibo ló dé sí mistake wákàtí kan ó lè affect kàrí ọgọ́rùn ọdún ọmọ obìnrin tó jẹ́ pé àárín pé wọ́n kúrò ní camp wọ́n post ẹ̀ níwájú kí ó sùn àárín àwọn fire brigade àwọn oníṣì máa fẹ́wó lọ́lọ́sùn alẹ́mọ́júmọ́ ọkùnrin bíi márùn méje sì rèé kò wọn ẹ̀sán kí lọ́lọ́sùn àárín wọn fún irú tanímọ́ wa mọ́sálásí kìí

ó dórí internet, àwọn gúrùpù kan bẹ ní facebook ní whatsapp ní telegram gúrùpù èṣù ni kò yẹ ká máa bá wọ́tọ̀ ọjọ́ ọmọ mùsùlùmí bẹ́ẹ̀ gúrùpù tó jẹ́ pé wọ́n ti ń rùkúrùtù àwọn ọmọ fáṣẹ́wó love eh, date and love sex with love love without sex irọ́ ni òun bàbá wọ́n mọ àtàkì ara wọn wọ́n mọ fẹ́ẹ̀dì wo ara wọn òun nígbà yà òun ní kébé sùpà kí ni wọ́n wá ní àwọn gúrùpù òfò bá gbogbo àwọn gúrùpù òfò yìí ara kó mú àwọn èèyàn búlọ̀rẹ̀ ẹ̀wà jẹ́ aṣọ ṣe kọ́lọ̀mọ́dé oníbó ọjẹ́ tiwa ara àwọn islamic ethics tẹ́ ẹ gbọ́dọ̀ lò òun nìyẹn fẹ́ bá mi lọ number four god deliver for kí mo kẹ́ number four always lower your gaze ẹ máa rẹ ojú nílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń tẹ̀ ń wò ọmọ ń lapa lẹ́nu tọ́ba lapa lẹ́nu èyí ó lè fi èyí so lọ́pọ̀lọpọ̀ ń tẹ̀ social media ni o àwọn péèjì òfò tẹ́ ẹ máa ọ maka dáadáa ẹ̀rọ ṣe kan dáadáa irọ́ lọ́pọ̀lọpọ̀ o ìjọ ọlọ́run bá dáadáa ọlọ́run ọlọ́kọ alálùbáríkà níjọ́ ọlọ́run bá ló níyàwó yóò fún ìyàwó alálùbáríkà gbogbo àwọn eré èsù tẹ̀ ń wò yẹn ẹ̀rẹ̀ ojú yín lẹ̀ mọ́ wò má gbogbo àwọn tẹ̀ ń wò Facebook ní YouTube ní TikTok ní gbogbo àwọn bí ẹtí máa wò ẹ sọ́ra tẹ́ ẹ̀ bá fi rẹ ojú yín lẹ̀ ọlọ́run lọ́mọ máa pa wá láṣẹ rẹ̀ ní sọ́rọ́tù náà yóò yọ àfẹ́kì ẹ̀mí yín àìrẹ́jú lẹ̀ ló fún àwọn ọmọ kan débi ìsìn náà ó wo eré ládàáda lórí íńtánẹ́ẹ̀tì eré yẹn dá lórí bọ́sẹ̀ bára wọn ní fẹ́ẹ̀kì ó wò tán báyìí ara rẹ̀ wà balẹ̀ kọ̀pẹ́ sígbà ní kílásímẹ́tì ẹ̀tọ́jọ́ ọkùnrin dé bó ṣe jù máa lọ èrè àìmọye kéèsì ìsìnlẹ̀ lọ́wọ́ wa tí mi ò ṣe máa sọ́ọ̀ta wọ́n bá bẹ̀rẹ̀ sí ní wọ́n bá ra wọn kéèsì tí ọ̀bá wẹ̀rẹ̀ burúkú sádàwó ṣe àwọn míì tiẹ̀ tó wá ń bẹ gẹ́gbà wọn bá wà papọ̀ pẹ̀lú opposite sex eré burúkú yẹn ni wọ́n máa wá wò kára wọn ó lè ṣe kéde o kò lè mú ẹ sọ́ra fún primarital sex àfà ọlọ́ọ̀la wà ń bẹ̀ wà láì ọlọ́ọ̀la wà ìwọ ọmọ tó ọba wà lódìdí máa gbọ́ mi dáadáa ìwọ ó ṣoríire bàbá àti ìyá rẹ̀ ó ṣoríire àwọn sáàsì nàkọ́ wọn ó ṣoríire fẹ́ẹ̀ mọ́tà nàbí àsàlám sọ ni mànà àlà járí àtàyìnlẹ̀ àtà tẹ́bùlù gan wà tó dúró ká dàkálì tó ní wàwà ìjánà káàfẹ́ sallallahu alaihi wa sallam ẹ bá tẹ́ẹ̀nì ọmọ obìnrin méjì náà bàbá ayé john náà fẹ́ yàwó kò ṣe sùn rí ìyá ayé dán wọlé ọkọ ó gbé ìbálẹ̀ wọlé ọkọ kí ló wá dé láàrin àsìkò yìí android phone sọ́pọ̀lọpọ̀ dé lórí burúkú ọsọkálukú ìdàkudà ẹ̀rẹ̀ ojú yín ńlẹ̀ ìfẹ́ ìwò lórí android phone lórí smartphone lórí ó ń kó bá ẹ̀mí yín ó ń kó bá ìmọ̀ọ́nì yín lọ́pọ̀lọpọ̀ ilé fẹ́ fídíò kọ̀ ló fẹ́ wò mí àdókù fídíò kọ̀ kí náà wá bí fídíò kọ̀ káàlọ́ bá fẹ́ fídíò kọ̀ ààrẹ ń kódà tí bá lọ bí zoom kankan mọ máa pa fídíò mi ni mo prefer audio ju fídíò lọ wọ́n á jẹ́ pé wo gbogbo ayé rẹ̀ fẹ́ fídíò ni àdánwò ṣe yí máa ń láyé ẹ̀ mọ́ fídíò kí ló fídíò ṣe ọ̀fẹ́ gbóhùn èèyàn sí ọ́díò

tọ́lọ́ bá fi ọlá rọ tó lè kú òlòdú kan tó lè tó gbọ́ra bá àdá yẹn ọlọ́run ẹ̀ ó fún ọ lẹ́wà ó fún ọ lọ́pọlọ ó fún ọ nímọ̀ ó lè fáìtì ó lè fẹ́ voice note ó lè fẹ́ fídíò kọ̀ ọwá ń sì lò tọ́lọ́ gba gbogbo rẹ̀ lọ́wọ́ rẹ̀ ayé rẹ̀ ọ̀tá alórí dáadáa àfáà lára islamic ethics òun ni ara ń máa lò nínú kàrí àjọ ni yín bẹ́ẹ̀ fi ní tọ́jẹ́ islamic ethic tọ́rọ̀ ní òfin ní dojúrú aláàlì yẹn máa jẹ gbogbo ayé yìí jẹ́mọ́ kíníkà ẹ máa jẹ o kíníkà ẹ máa jẹ aláàlì sórí wọ́n tó bá fẹ́ jẹ aláàlì o ní gbá òbí rẹ owó dì owó sàn àtowó kíní o náà ìwọ́n tó fẹ́ jẹ aláàlì jẹ́ sọ fún ẹ̀yìn sísáàsì bá àgbà tí ń ń sọ̀rọ̀ kéfìsì àwọn ọmọbìnrin kan dọ́dọ̀ mú lò pé ayé ti gba ọmọbìnrin tó ń lò dáàbò ẹyọ kan ó sì fẹ́ bọ́dà mẹ́rin ó sì gbowó lọ́wọ́ gbogbo wọn ó sì ń gba owó lọ́wọ́ kíni o lọ́wọ́ gbogbo wọn iná lè láyé ìgbà tí kan nù wọn wá fura tó gẹ́tò lò ọgbà fóònù lọ́wọ́ rí o tó ọba tiẹ̀ ní fẹ́ òwò rẹ̀ fún ẹ lójú òun ọmọ pé owó òun ṣàǹkóhùn náà bẹ̀rù ọlọ́run ṣé two wrongs we dey ever make a right gbogbo ẹ̀yin ọmọ ọkọ iná ọ̀bẹ́nu iná kéèsì yìí náà dọ́dọ̀ wa èsì fẹ́ sísà mẹ́rin márùn-ún pọ̀ ọwá lóhun ń sọ bí wọn ìtọ́lọ́mbá ní pé aládẹ̀wò ní ọ obìnrin ọgbóbi mẹ́rin pọ̀ já sọ pé lẹ́tà ọwá mú kan mọ́ wọn àwọn mẹ́ta tó kàn wọ́n ti wà lọ́dọ̀ rẹ tó bírèkì àti wọn kó sàbòsí méjì tó bá ṣépè fún èpè wọn máa jẹ́ ìsẹ́kù dáwátá àlùmọ̀bùlù ẹ lò ní gbọ́ fẹ́yàwó sọ tó láwọn problems kan wọ́n wá lórógbó ìyá rẹ̀ ló ń ṣe orógbó ìyá rẹ̀ kò ń ṣe èpè lọ́njọ́ tọ́lá rẹ̀bí àtìrádìí ìsìnkẹ́ tọ́ ọba sábòsí tọ́ bá ṣépè ọlọ́run ọgbà ẹ ọmọ borí gbèpè aláàlì ni ẹ máa jẹ mọ́ gbowó lọ́wọ́ ọkùnrin ràjá àbùrù ọkùnrin tí bàbá àti ìyá rẹ̀ ọ̀bà tí yọ̀ǹda mọ́ gbowó lọ́wọ́ ẹ̀ ṣe máa àwọn tí mẹ́sùn rẹ̀ bímọ àbúrò mi mo tírẹ́nì ẹ̀ bẹ́ẹ̀ ètò ọba gbọ́nu wọn àwọn ọmọ mi ó bí bí ṣe wọn nu tí rẹ̀ kò mọ́ gba náírà kan lọ́wọ́ ẹ̀ ìwọ ọmọ obìnrin tọ́ba fẹ́ jẹ́ alálùbáríkà bàbá rẹ̀ ò tí ọwọ́ ara fóònù ọ gbádùn tó o bá gbádùn ní bàbá rẹ̀ sani ọmọ ara fóònù ṣùgbọ́n ayé tó náà lọ ṣé o lo fóònù ó fún mi níjọ́ tèmi wà nínú Ìlọrin bí òrówó ra fóònù náà ṣé fóònù gan gbà tẹ̀yẹ mẹ́rin lóra fóònù bọ́yá gbà wà á fa iná yá fóònù tó ra sàjẹ́mù sàjẹ́mù kan báyìí ẹni mo sì parí mọ́ wà mọ́ lọ kí ní jẹ́ smartphone ǹjọ́ náà tọ́ bá tẹ̀ tó wọ́n ra sàjẹ́mù àbúrò ra àwọn fóònù àwọn fóònù fífá fóònù bàbá àdèbò èmi padà ọwọ́ romí jọjọ́ tí ò sí fóònù láyé sáwọn èèyàn òṣòrí rẹ̀ ni gbogbo ẹ̀yin ọmọ ẹ má jẹ àràmù ara kẹ́ ẹ má jẹ àlàlì ara Islamic ethics kíkàrí àyín òfin ní dojú ọ̀rọ̀ ká jẹ àlàlì ìyẹn ò ní jẹ́ kọ́ ọjọ́ ìyàwó ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọkùnrin wọ́n ti di yàwó kí ló sọ wọ́n di yahoo wọ́n fẹ́ lówó sórí mẹ́ńtálítì tọ́pọ̀lọpọ̀ yé rò wà láìpò rí ẹ̀ ń rò pé ẹni tó bá lówó lọ láyé ọ̀jẹ́ ọmọ kan bẹ́ẹ̀ fà ń bá sọ̀rọ̀ láìpẹ́ yìí bàbá ẹ̀ wá ní ká bá sọ̀rọ̀ sáàsì ẹ̀ bá sọ̀rọ̀ pé n tó ń sọ fóun òun ọ̀gbá tiẹ̀ o pé òun ò lè ṣe nìka ìbáyìí tó wọn bá ṣe nìka yìí ó kéré òun ọ̀pá màálù méjì mo ní màálù méjì gan tó kéré twenty lọ yẹ kó pa màálù méjì bí ibo àwọn ọmọ ọmọ Tinubu ọ̀pọ̀lọpọ̀ nínú mẹ́ntálítì pé tó bá wà flamboyant làlùbáríkà wà wà láìpòrí lẹ́lọ́dọ́ lọ nǹkan lè wà flamboyant kálùbáríkà ogun nǹkan sì lè wà kúkúlú kálùbáríkà ogun lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wa when we started èmi tí mo wà ní three level university Ìlọrin ni mo fẹ́ wife àìsàn mi ìyàwó mi wà ń sùkúù

alhamdulillah lórí náà ìyàwó ti di mẹ́ta bá ìfúlọ́ọ̀tì kan péré ṣùgbọ́n tó ilé bàbá mi mò ń gbé lónìí ara mi mò ń gbé mọ ọmọ tọ́lọ̀ ti fún mi ayé náà tó ọlọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ronú láìfò alali ara islamic ethics tẹ́ gbọ́dọ̀ máa lò nìyẹn o another point àsìkò ní ti tó fẹ́ di ara nǹkan tẹ́ ẹ tún gbọ́dọ̀ mójútó jọ ń torí tọlọ́run farabalẹ̀ o sórí alifirar mínà ìjọrọ wàtàbá rúdùnú ẹ gbọ́dọ̀ máa sá fún Christ àti àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ara islamic ethics ẹ gbọ́dọ̀ ló mọ̀ ń sanwó ẹ̀yin fẹ́ sẹ́nu kárí àyín ẹ̀fẹ́ ṣàṣeyọrí àwọn tó bá jọmọ́ ìjọ́rọ̀ ìwà ọ̀daràn àti àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀sára fún ìwà ọ̀daràn òun ni kó fẹ́yún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ṣẹ̀ ńláńlá ní kọ́ ọmọ jalè ẹ̀ṣẹ̀ ńláńlá kọ́ ọmọ ṣe ṣìnà ẹ̀ṣẹ̀ ńláńlá kọ́ ọmọ mugbó ẹ̀ṣẹ̀ ńláńlá kọ́ ọmọ mukodin kọ́ ọmọ mugbó àwọn dọ́ọ̀lù dọ́ọ̀lù ẹ̀ṣẹ̀ ńláńlá ní kíwọ obìnrin kọ́ ọmọ sẹ́ǹdì òhò rẹ sọ́pọ́sítẹ̀ wà láìmọ̀dá sí kéèsì ńlá òkè ń gbàgbé ní òlé gbàgbé tí èdúdọ̀ gbègbè kéèsì ńlá méjì ìjọ náà mọ́wá rí pé àsọ́ta fáwọn obìnrin kan báyìí kéèsì wà obìnrin tó ń bojú fún ọ̀pọ̀mọ̀ tó ń bojú ó ti ní mọ́ nínú ọwọ́ afẹ́fẹ́ nìkan kọ̀mọ̀pẹ̀nú kádàrọ̀ ọlọ́run àwọn òní fẹ́ra àwọn victor owó rẹ̀ tó wá wà lọ́dọ̀ ìbéèrè ibùkálẹ̀ fẹ́ fẹ́ra yìí tí wọ́n ní kọ́ ọ̀sẹ̀ ibùdé sọ fọ́ píkṣọ rẹ̀ gẹ́gẹ́ jẹ́ pé ojú lásán ló sí ilẹ̀ wọ́n ní ọ̀fẹ́ díẹ̀ gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ẹ máa ọ̀pọ̀lọ́dù píkṣọ yín ní tiktok even ordinary picture kámọ̀ ti sọ fídíò ìmọ̀ nìyí ni problem never láyé rẹ̀ máa ọ̀pọ̀lọ́dù píkṣọ rẹ̀ sórí íńtánẹ́ẹ̀tì rẹ̀ facebook ni ó èmi èlò tiktok nígbèrè báwọn ọmọ kan ti pé mọ̀ mọ́nítà ń ọfà lọ tiktok èmi náà máa lò láìpẹ́ ìdí màmá nítò ẹ̀ pẹ̀lá nìyẹn tó rí dáwà tó gbọ́ àtàtà náà ṣe bẹ̀ èmi ọ̀rọ̀ ayé tó bá ń àfà tiktok eh, telegram instagram facebook whatsapp paper èyí ọ̀lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ ń lò ní ìsìn wọ́n wà blọ́ọ̀kù wà láì mo rí ọmọ tó blọ́ọ̀kù bàbá rẹ̀ bàbá rẹ̀ mo wá bọ̀ ọ̀dẹ̀ àwọn ọ̀rẹ́ òun lọ́mọ òun kó ti rádaràda òun ò rí báńsù mo ní ẹ̀mú mo bá gba fóònù ọwọ́ ẹ̀ mo wá lọ wo ibi setting mo wá lọ wo ibi privacy ọmọ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nà ó wà láì wà láì tàláì ó block bàbẹ̀ bàbá tó bínú atúrọ̀ ọmọ tó jẹ́ pé ó block ìfáàsù rẹ̀ méjì méjì ní àwọn ìfáàsù ẹ̀ tí wọ́n máa ń kọ̀ rẹ̀ jẹ wà láì ó sáwọn sí block ẹ̀ àìmọye cases lọ́wọ́ wáyé jọ́ torí ọlọ́run ṣé o tó lè block ọlọ́run náà àwọn màlẹ́kà jẹ́mọ̀ tó lè blọ́ọ̀kù ọlọ́ pọ́ìntì tí mọ́ ń sọ lọ ni pé sọ́ra fún crime and major sin ìwà ẹ̀fẹ̀ ní kọ́ ọmọ sẹ́ndì ìhòhò rẹ̀ sọ́pọ̀ ti fẹ̀ ibi ẹlòmíì tó ya ọ̀daràn dé ojú ara rẹ̀ yọ́ sẹ́ndì ẹ̀sọ̀ fún mi wà lẹ́yìn tí wọ́n sọ fún yín wẹ́rẹ́ ìfẹ́ gbogbo ẹnu sọ ni ọ̀rọ̀ ńlá ni o ọwá ní kí afábẹ̀ brọ́dà yẹn ah ìfà wà láì òun nífẹ̀ẹ́ rẹ̀ gan kìí ṣe méjì mo dájú o èsì mo dájú wàláì ojú méjì lọ wàláì tàlà ojú méjì lọ kí ni yẹn wá ń ṣe pé àsọpọ̀ lọ́fẹ̀ẹ́ ní ọmọ ìlú àti àti nǹkan ṣe yí nígbà yẹn bá rò pọ́ máa ń lò jáàbò tí àròpọ̀ gbádùn àti kéde bo ilẹ̀ gbádùn ọmọ tí wọ́n rí kó gbogbo ara rẹ̀ lójú ayé kí ni wá ń lò pé máa ṣàmà àṣewò rẹ̀ ń bẹ lọ́dọ̀ àwọn ọkùnrin tí ò ní fẹ́ wàláì ọkọjá méjì tí mo dájú o èyí tí mo wá ń sọ ìbrọ́dà yẹn ìyàwó yẹn ni wọ́n ní kábọ̀ òun gbẹ̀ ó ní yóò ti fi sí google drive mossad bẹ̀ àfà ó ní yóò ti fi sí gmail ló ẹ̀jẹ̀ ti jọ mọ́ra yín ó lè ní mẹ́sẹ̀ ó lè pọ̀ ó dẹ̀ ti fi ibẹ̀ lóòótọ́ ó ti fi ibẹ̀ mọ̀ wá bẹ̀ brọ́dà yẹn wàlẹ́ ìsáàsù ẹ̀ tóbi lọ́dọ̀ mi ní wàlẹ́ ẹ̀ tóbi ní mo ti ní ìdí sẹ̀sìn ìfún tẹ̀lẹ́yìn nìkan rẹ̀ ah ó ti gbójú láyé píṣọ́ rẹ́gbẹ̀ẹ́ lọ́dọ̀ ọkọ̀ ọ̀gbádùn òun ló dáàbò píṣọ́ rẹ tó sí bírẹ́sì lẹ̀ tó sí lẹ́ẹ̀gì rẹ méjèèjì lẹ̀ ọ̀fẹ́ díẹ̀ sọ̀kùn ìkìmọ̀ wo lọ́wọ́ àgbélé lọ́ọ̀fù kọ́ òun didirism nìyẹn dadadinism ọgọ́nù omugọ́ ism nìyẹn torí náà mo rọ kálukú gbogbo ẹ̀yọ́ ọmọ tẹ́ 100 percent ọ̀tá ọlọ́run láì bíbù sórí ti sàtẹ̀wò yìí ti kọ́ bẹ̀rẹ̀ kí wá wò fóònù òtẹ̀lẹ̀rẹ̀ hundred phone mẹ́ta mò ń lò náà mo tún ní bí torí ìyẹn mò ń sọ online class nǹkan ìtàmọ́ra wọn gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ò fẹ́ yọ kan wọn kọ̀mọ́nù kò fóònù olówó fóònù àwọn fóònù kékeré tí ọwọ́ hundred thousand lè mí lò ayé òtún tó bá wọn wọ́n á mọ̀ gbọ́dọ̀ tí mò ń bọ́rọ̀ lọ wọn ibi sàtẹ̀wò ti bẹ̀rẹ̀ ní kọ́ ọ máa ya I don't do that píjọ mi tó lè bá lórí fóònù mi ó lè mọ́ jẹyọ kan lọ sí méjì torí àwọn ọkùnrin tó lè ní o ló jẹ́ pé ò lè ní fìjẹ̀ mọ́ post píjọ mi jọta lórí internet I don't do that obìnrin ọwà níwájú pẹ́ ó ti ya píjọ rẹ̀ wọ́n lò lè nìka ìpẹ́ ó ti ya píjọ píjọ rẹ̀ gan tó wà lórí fóònù ti ẹ̀dọ́ lé ní one seventy nine kí ló dé táyé fẹ́ parẹ́ ẹjọ́ ẹ sọ́ra àdánwò mi nìyẹn alibuhud antagiliri hal pọ́ǹtì ní islamic ethics ní tó lè jẹ́ kíkà ní àjọ ní yán láti yọrí ẹgbìnà sí mímọ̀ ẹjí ẹ̀dá ọlọ́nkó kí mo ní ká ẹgbìnà sí tẹ̀gìyírú khalkila wọ́n tó bóra abóra of Nigeria limited ẹ̀dá ọ̀sọ́pọ̀lọ̀ èmi ní ìsìn àmì black man black in Africa wà lẹ́yọ̀lọ́ ń dá mi lójú nàìjíríà ṣì ló kọ́ mi ọlọ́run mi pé mo dúdú wà láì ọ̀tẹ̀ mi malam kí ló kọrin àrí ẹ̀yìn pupa ẹ̀rìkọ́jú ní sẹ́dọ̀ ojú tèmi lọ ọlọ́run lọ dá bẹ́ẹ̀ bẹ́yìn ṣe wà ní ṣe gbọ́dọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ọmọ ilé ìlú tuba tó ti mo sí o masha Allah láàkú wá ta alọ́dà yín bẹ̀ alọ́dà kí ni problem ọlọ́run dẹ̀yìn ẹ̀rí bí ọmọ ibù fẹ́ bá sọ lábára bẹ́ẹ̀ sọ Yorùbá wọn ò ní bíbí ọmọ Nàìjíríà ni ẹ tọjọ Fúlàní bẹ́ẹ̀ sí wa ẹ lè kúrò mú Fúlàní ẹ jọ tálọ́dá wọn bẹ́ẹ̀ tálọ́dá wọn lọ bẹ́ẹ̀ káwọn wa máa ké èdú rẹ ra báwọn fẹ́ dú ó ṣe jẹ́jẹ́ yìí fẹ́ bá dúdú ẹ̀ nílá tí làákà ìní tó dúdú ni èèyàn pupa kọ̀ máa ké èdú rẹ ra ẹ̀yin wá dúdú ẹ wá ń fọṣẹ́ kírímù ẹbí ń bóra ẹ̀ ń sọ bọ́lọ̀ pé kọ̀mọ́ sẹ́ẹ̀sẹ̀ àbà ẹbẹ̀rú ọlọ́fà gbogbo àwọn àdẹ̀wò yìí àwọn tó bá jọ mọ́ ẹ̀bí wẹ̀ náà ni à ń ṣe jẹ́rì à ń ṣe pání gbogbo ẹ̀yin ọmọ ọkùnrin náà tẹ̀ ń lu tí tẹ̀ ń ṣe gbogbo àwọn mọ́ jí ẹ̀dọ́ bọ́lọ̀ ń ṣe dọ̀ jọ ọkẹ̀ ọlọ́run gbogbo à ń lẹ́jú ẹjọ́ bọ́lọ̀ ń ṣe dá ní ohun dáa fún yín nù ẹ nítẹ̀ lọ́rùn ẹ mọ́ yí padà kọ́lọ̀kọ́lá àwọn wa lójú kó dẹ̀ ṣe dáadáa fọ́wà wọ́n lásìkò mi tó tán díẹ̀ sọ pọ́ǹtì méjì kìlá nà so orí nínú pé ẹ lídì nínú kàrí àjọ mi ní kẹsọ́rọ́tù àbùtàr kí mo pé ẹ lídì ká ẹ máa rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọ̀gá àrántí ọlọ́run òun ni fìlà wà tó lè pọ̀ tí n bá bèrè pé ta ló ti ta kùlà ní ìlú oníláàárọ̀ ìlú ọ̀sùn ọ̀pọ̀lọpọ̀ wa hundred fold la ń kà báyìí àkàkùrà ní nínú training tí ó dá táwọn àfáà wa fi training wa ọgbọ́dọ̀ máa ka júùsù èésù méjì júùsù táàtì ní bẹnu kùránì júùsù kan ọjẹ́ ìsbáni ọjẹ́ èésù méjì ìwọ ọba bá ń ka júùsù kan lójoojúmọ́ ọ máa parí kùránì kan lóṣooṣù jẹ́mọ́ tẹ́ gbọ́ mi jojúmọ́ ayé yẹ mọ́ ta Quran ẹ̀yin tẹ́ bá jóbe iye ọjọ́ tẹ́ bá fi ń ṣe menstruation tó ní pé àkùnrin máa ń ṣe oṣù ọjọ́ méje jísù méje tó yẹ kọ́ ọkà wà spread ẹ̀ lórí 23 days ìwọ́n wá ní ìjọ márùn-ún jẹ wà spread the five days lórí kí ni o 25 days and like that and like that ọ̀pọ̀lọpọ̀ yín lónìí wà kọ́ là rọ́sùn yà rọ́bì inna qawmi ìsàkọ̀gbò àádàlùkùrù àánàmà àdúrà ẹ̀yìn kùránì lódì àyìn kùránì lódì kébì ní òkúra àmìmá yín jẹmọ́ ìsọ́yẹ ká máa ní ọ̀rọ̀ náà lódì wà láì táìmù tá ń lò lórí social media tá a bá ń ti

ibi tó ti ń gánú ayé àwọn kan lè ya àwòrán rẹ wọ́n mọ̀ wá nà wọ́n fi mọ́ọ̀dì èrè sáṣù èrè ràṣídì rẹ o wọ́n mú wọ́n mú wọ́n mú ìgbà tó ti fọ́ kò tí ṣe é mò kọ́ àwọn ń wórí fámílì àwọn láìsórí tiwa ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa á ti wa aburú tọ́lọ́ wa àfáàrù wa ní problem àfáàrù àárọ̀ àfáàrù ọ̀lẹ̀ tìlàwà kùránì àwẹ̀ monday thursday náfìlà òru náfìlà àdùá àwọn náfìlà aráka méjìlá ojoojúmọ́ àwọn súnánù rọ̀ wá dì kákìrù ní jẹ̀mọ́ kámọ̀ wà sáfúwájú kámọ̀ bá tẹ̀kìbírọ́tùl ìhìrọ́b gbogbo àwọn nǹkan yìí ti sọnù ẹjá padà sọ́dọ̀ ọ̀lọ́ jẹ́ ń dákẹ́ bẹ̀rẹ̀ ní àsìkò bá wà ámọ̀ sọ̀rọ̀ ìlú subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa